rẹ̀wẹ̀sì rẹ̀wẹ̀sì rẹ̀wẹ̀sì rẹ̀wẹ̀sì means grow weary rẹ̀wẹ̀sì means grow weary ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì.